lè dọmọdọmọ wo. ahihu. ahihu. bá a fata tẹ́nì bá. bá a fata tẹ́nì bá. bá a kẹsọ tẹ́nì bó. bá a kẹsọ tẹ́nì bó. bá a dọmọ tẹ́nì bó. bá a dọmọdọmọ wo. bá a bí ibu. bá a bí ibu. òkùnrin oníjó sóògbó lù ú ẹ̀yà máa kàkiri alifati atini ha. alifati atini ha alidomodomo wu. abiba tí àbámu òfin wọn. àbíbá àbíbá mo balẹ̀ kò wọ̀yá àjà òde òkèèrè ọ̀yà mo gbalẹ̀ fati atẹ́nì ha. alẹ́ fata atẹ́nì ha alidomodomo wu alidimidimi wu. gbẹ̀mẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ kúdi ò lè ṣe wòlé mọ́ òde má jẹ wá sẹ́wù lè jèrè sẹ́wù fásitì wọn ṣòfò ní o bí n bá ti kalẹ̀ kó o sẹ́wù. alifata tẹ́ni ha. alifata tẹ́ni ha. báwo yẹ alifata tẹ́ni ha. alifata tẹ́ni ha. sẹ́kílẹ̀ tó ti mi jẹ sọ́nà tó ti mọ̀ kalẹ̀ olùnà kà mi. iná mọ̀ ká. ó ní àkọ́ nǹkan alidẹ̀mọ̀ tẹ́ni o ali fatateni ha. ali fatateni ha. ali domoteni hu. ali domoteni hu. ọyá ka tiẹ̀ fún mi mo bàtẹ mi jẹ. ali fatateni ha. ali domodomo. domodomo àti dọ́kẹ́ domodomo fún ọ. <laughs>